Your phone. Your phone, yes, your phone. Ṣọ́nà, Yinka, ṣé o sọ fún wọn pé o family? Didn't you tell them that you have a wife at home? Tí fóònù mi bá rìn, ó lè jẹ iṣẹ́ náà, No, kilo ló kilo litoy. ló le tó yìí? Tí fóònù kan ṣe ní àárọ̀ to very early in the morning. you know my nature of work anytime ló lè pè mí. iṣẹ́ Look, pé do you think i'm a fool. no wo mi you think i am a fool for how long ló fẹ́ fi ṣe rubbish yìí dà iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ for how long. calm down kí kò tó nǹkan tá à ah, no mo ti you don't you don't you don't have any respect for me anymore yeah that is it kò respect kò regard for me more. Kilo ló kilo loitoi, ló lo kilo yìí I don't, I don't even know what to say to this, but gbogbo kini yìí o. Don't tell me Kotoko, don't tell me that, don't tell me that. Ah, mo wà nínú Let me. I can't have peace of mind. What is it? kí ló ṣẹlẹ̀ kí ló lè tó yìí kí ló ṣẹlẹ̀ láàárọ̀ kùtù kí ló lè tó yìí ah ok all right ok kò sí wàhálà ìgbà ọwọ́ ló bẹ̀rẹ̀ sí fi password sórí fóònù ẹ̀. tí password bá wà lórí fóònù mi tó bá bí mi máa sọ fún ẹ. no nǹkan tí mo bí ẹ kọ́ nìyẹn nǹkan tí mo bí ẹ ni mo dá mi lò mo ní ìgbà wo ni o bẹ̀rẹ̀ sí lock fóònù ẹ̀ because èmi àti ẹ nínú ilé kò sẹ́ni tó lock fóònù rẹ̀ fóònù mi rẹ̀ òòrè kò sí password kankan lórí ẹ̀ ìpàgọ́ ni wọ́n bẹ̀rẹ̀ sí fi password sórí fóònù ẹ̀ what are you hiding from me? Yinka what are you hiding from me? You are hiding something from me. You are hiding something from me. You are hiding something from me. Mom, Dad, what happened? Uh, uh, um, My love, good morning. Good morning. Um, nothing happened. Your your mom and I were just, you know, trying to talk about the place for vacation. I thought we already agreed on one. Oh yes, I, I thought so too. But you know your mom, she always have double mind, so <laughs> don't mind your mom. The tension here is enough to roast the goat. To see, <laughs> it's just mom and dad's thing, nothing more. Okay, you know what? Go to bed. Hmm? That's bed. come That's to bed. me, Go back to bed. It's okay. Ah. Sholape, why are you doing this? Ṣó ti gbàgbé pé ọmọ wa wà nílé Ah. You don't need to be doing this. Okay? Little thing nìkan tó ṣẹlẹ̀, we can always talk it out. Tí bá fi password sórí phone, mo fi seize my phone. Tó bá below me, my software is So good. go, you don't have issues, please, please, please. Tí yẹ kí Jésù yẹ kí ṣe máa sọ. it's okay. Let's try to check us. Check us. Don't worry. I'm fine. You're not. I'm okay. You're not. I'm okay. I'm okay. Just, just, just get ah. no, please. Inka. Please, please. Inka. Please. Honestly, I do not deserve this from you. I don't. I don't. I don't. <laughs> shit, Come on. Please, please, please, just stop this, please, please. Because this is not fair. Good morning, doctor. Oh, good morning. Oh, Dr. Inka, Ah. I've been trying to reach you. Ọ̀rọ̀ abẹ́rẹ́ àti bá fún ìjọba. No service ló ń ṣe oṣù látàárọ̀ báyìí. Ah, kí ló dé? Ṣọlá pè ní. Again? Ah, wàhálà àti fóònù yìí máa dálé ilé àwọn èèyàn. Anyway, we have a patient at the ICU. We need to run. Emergency. Yes. What did you say family is again? Togetherness, love, peace, hatred, or even madness. Dad is glued to his phone. Mom too. Even Auntie Lola. Families no longer watch movies together like it used to be. All because of this little box in their hands. Auntie Lola. Auntie Lola. Yes, please. Can I ask you something? Mm, sure. Why did you put passwords on your phone just like that? Um, maybe, um, to be, let's my mother. You meant your dirty secrets. What did you say? Kill ló mọ̀ dirty secrets. Dad, Mom. Yes, love. Why is everyone so glued to their phone, not even asking if I need anything? Bo, you were reading now. You've changed. You don't even bother about my homeworks. None of you asked if I've done my assignments. olúwa tó sìn. tó sìn. Hmm. bàbá àtọmọ um, lọlá yes ma ṣó gbàgbé gbogbo nǹkan tí mo bá ẹ sọ yẹn mm, um. ọlá làwa ń lọ mm. so ẹ tọ́jú ilé dáadáa gbogbo nǹkan tẹ ẹ need gbogbo ẹ ló wà ní oúnjẹ wà nílé kó tó di ipa lọ dáàdi yìí máa drop owó sí fún yín so tẹ bá need anything. Mm, but I thought I was coming along. No, you're not. Not this time around, okay? Okay. Maybe when next we're going. Mm. okay, thank you. Zainab Ike. Hello? Hello? Hello? Yinka? Yinka? Baby. Oníkọ̀lù. Oníkọ̀. Yeah. kí ló ṣẹlẹ̀. ló ṣe kàn. Why did she kọ́ tẹ̀. No. No, kí ni kí ló dé with fi cut mi? Kò sí nǹkan kan mọ́. Um, Who called you? Who just called you now? Me, mọ nǹkan tí ẹni ẹ fẹ́ sọ lórí fóònù mo ṣe cut ẹ. O mọ nǹkan tí ẹni ẹ fẹ́ sọ, o dẹ̀ cut ẹ. Who is that person? Ta ló ń jẹ́ Zainab? Ta ló ń jẹ́ Zainab? Eh, eh, um, eh, Ibiṣẹ́ mi ló ti ń pè. Ibiṣẹ́ ni Zainab ti pè ẹ́. <laughs> Yínká. Yes. No, ṣé o o ṣé o rò pé orí mi ò pé ni no ṣé o kàn feel pé okay ọpọlọ mi ti dọ̀tà mi ò mọ nǹkan tí mò ń ṣe mi ò mọ anything just because i don't talk no. so if you think i am stupid Yinka yes. Zainab yìí náà Zainab yìí náà ló máa ń pè every now and then every blessed day she calls you she calls you in the morning in the afternoon every time she calls you who is she ibi iṣẹ́ mi ló ti ń ṣiṣẹ́ so i think bóyá ọkọ̀ fẹ́ sọ nǹkan àbẹ́yà patient or something lọ́kọ̀ fẹ́ sọ fún mi fún so mi ìmọ̀ wáyé tó ṣe ló ń pè mí ní time by the way. ah Iga. yes. where is your heart níbo ló wà. i am with you. no you are not you are not with me you are not with God anymore where are you. <sighs> do you know what it's fine eléyìí tá a ṣe bí wàá náà ti dán. tó bá ah, so that no. you can go and meet your sign up and attend to no, our very no please don't cut our vacation short please. I should not cut our vacation short. Yes please. Me, èmi it is you because you have a lot to do you have a lot of people to attend to like sign up. Yes. What do you want? No, just tell me, what exactly do you want? Kí lo kí ló wá kí ló sọnù lọ́wọ́ ẹ̀ tó wá káàkiri what is it i don't i don't i i i, I don't understand you anymore mi ò i in fact i don't even know you anymore because rate ti fóònù ẹ tó fi ń ring every minute nowadays is crazy it is driving me mad i'm going nuts ṣé wọ́n nìkan lọ ṣiṣẹ́ tó fi jẹ́ pé fóònù ẹ̀ a lè sùn a lè mí a lè ṣí anything your phone is always ringing kí ló ṣẹlẹ̀ ah ẹ gbà mí ṣé ó ju iṣẹ́ tó ń ṣe náà lọ tá bá dé gbé kọ́ọ̀lù báyìí hello baby làwọn máa gbọ́ hello baby hello sweetheart hello honey wàá wá lọ wàá bọ̀ wàá sọ yín pé àwọn arábìṣẹ́ ṣébi iṣẹ́ ẹ̀ náà ti ń pè é baby are you not a doctor ìgbà wo ló di bébì ṣé bébì dọkọ ní ẹni no tell me ìgbà wo ló di bébì. Yinka see it's fine it is fine sori ní orí tàbí tàjọ dé gbogbo pátápátá ló ti yé mi tó bá ti dọ́là I am going back to the house so you can go and meet them okay and attend to them very well gbogbo nǹkan tó bá fẹ́ fira yín ṣe ẹ lọ fira yín ṣe kọ́ lù ẹ̀ dáadáa kí wọn náà lò wọn dáadáa especially this Zainab go and attend to her okay. Um, um, oh yeah, 305 is fine. Alright, um, do you have your ATM with or your cash? No, I'm paying cash. Alright. Are you okay with it? All right. All right. All right, Thank you, sir. I'm going to Okay. Yes, sir. All right. I should go. Thank you. Yes, sir. Wait. Come here. Ẹ ká ẹ ká sọ máa ń. ìjọ ṣé Mr. Sunday wà lẹ. ok ẹ bá mi sọ fún wọn pé prophetess fẹ́ẹ́ rí wọn. ok ma. ẹ gbà mí ẹ gbà mí ẹ gbà mí ẹ ṣàánú mi. àfikún ṣe ẹ ní sùn ẹ ní sùn ẹ ní sùn ẹ ní sùn ẹ fún space ẹ fún space ẹ ní sùn ẹ ní sùn ẹ ní sùn ẹ ní sùn ẹ ní sùn ẹ ní sùn. ìmọ́lẹ̀ ayọ̀ ìmọ́lẹ̀ ayọ̀. ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀. ọkọ ah. ní ètò uh, jésù ṣe ẹ̀mí mímọ́ ṣe. stand up stand up up. ojú àdúrà tì mí. Um, ṣé o ti máa ń ṣe tẹ́lẹ̀? o ti máa ń ṣe tẹ́lẹ̀ ẹ wá gbé lọ or something. a lọ kò sí gbogbo mẹ́díkàlà tí mi ò ti dé a ti lọ sọ́spítù kódà ti lórí òkè mo ti gbà àwẹ̀ mo ti gbà àdúrà. ok um, kò sí problem doctor ni mi ok so um, fún yín ní card medicine ẹ lè wá sí clinic wa ká ṣe proper check up fún un ẹ ṣé ẹ ṣé mo dúpẹ́ ah, ẹ ṣé mo dúpẹ́ um, ẹ ṣé ok ẹ ṣe ọlọ́run á ṣe é nu iṣẹ́ yín àwọn abiyamọ ọ̀run ò ní fi yín sílẹ̀ ọlọ́run á wà pẹ̀lú ẹ ní kú òfin ṣe mo dúpẹ́ ẹ ẹ ṣú ìṣí. ìyàwó mi nìyẹn pẹ̀lú ọmọ mi. Eh, ẹni tí mo sọkọ ni mo rí arábìnrin kan nígbésí ayé yín ó dúró tì yín dìgbàdìgbà báyìí ni ó dúdú ó rí rùmúrùmú. Hmm. Hmm ǹjẹ́ ó tiẹ̀ ti sọ fún yín pé òun gbé ọmọ yín sínú. ọmọ. Mm, ó ti fẹ́ ra kù bẹ́ẹ̀ ni onítọ̀hún ló pè yín yẹn irú rẹ́bì. Zainab. bẹ́ẹ̀. ẹ ṣe mà. àlàáfíà o. ẹ jọ̀ọ́ Mr. Sunday ẹ ṣe ẹ ṣe o àti who is it? Ah, ẹ káàbọ̀ ma. Ah, ah kí ló ṣẹlẹ̀? Ẹ suppose kẹ wá lọ́jọ́ Friday. Ah, no. At the council, everything. Daddy told him ní emergency and he had to go. Oh, okay. Wá. Kí ló ṣẹlẹ̀? Mom and dad, you just used to act like cat and rat. Ẹ káàbọ̀ sá, ẹ wúra sá. Okay, listen. sá. Tosin. Tosin. Yes, mom. Your food is ready. What's the problem? Rice, rice, rice. I told you I'm not eating rice again. What do you mean you're not eating rice again? Ẹ má you're not eating rice again. So what do you want to eat? Beans and bread. Ah, beans and bread, you call? Beans and egg, ni. Wait, wait, wait, my friend. Go, go, go, go, go, go back inside ó easy lọ bọ́ sínú kitchen látàárọ̀ mo ṣe wàhálà látàárọ̀ mẹ́ ó ó ó lè bọ́ síbẹ̀ kó kó kó wá assist mi mo mo ṣe tán sọ sọ pé i want i want beans and bread ó ṣe wọ́n ṣe fúnra ẹ̀ i want beans and bread. rúròǹbò pàtó jẹ́ pé wà àti bàbá ẹ̀ nǹkan kan náà ní nǹkan kan náà lẹ́yìn méjèèjì kò sí bẹ́ẹ̀ ọ̀ṣun fẹ́ tẹ yín lọ́rùn kí ni nǹkan tẹ fẹ́ kí n ṣe what more do you want from me kí ló fẹ́ kí n ṣe ah bó ṣe wà lálátàrọ ó sanwó ó sanwó jókòó sínú bẹ ó ó ó bọ sínú kíchìn kó wá assist mi bó ṣe tó ṣe mi pé you want beans and bread you want beans and bread. ṣọlá pé what is going on kí ni nǹkan tó ṣẹlẹ̀. what do what is going on i am tired i am tired of not being appreciated enough i am tired. Babe. I understand how you feel. But o ní to pass aggression somehow. Whatever I don't feel, please, let it go. Ó mọ̀ pé ìwọ láyọ̀ mi, ó ní tèmi, ẹni bí ọkàn And you know, you know I love you so much. Please. Babe. Please cheer up. Okay? I'm sorry. I'm really sorry. I guess I'm just being overprotective. I understand. It's it's fine, okay? But it's just you. And it will be just you forever. and get your food. We're eating together. No one but you. Come on, chill. Yeah, eh, Yeah. With Tosin. So, Tosin, come back here. Uh, Tosin. Tosin. rí o. Ah, Tósìn mi ọkọ mi ọmọ ọlá ọmọ yìí ọmọ ẹyẹ ó kàrè báwo ni gbogbo nǹkan báwo ni school ẹ ṣe wà dáadáa pẹ̀lú ẹ̀kọ́ mi. <laughs> Ah, ah. Àjọkẹ́ ṣe dáadáa ni bó o ní nǹkan pẹ̀lú yéè. mo ń tìbí kan bọ̀ ni mo wá ní kí ìyá kí wá wà láàfíà yín kí n tó wọlé lọ. ọkọ ah, ẹ ń kọ́. Ah, ah, bàbá mi ẹ kọ́ ni wọn. báwo ni nǹkan. wọn kẹ́yìn kọ́ ma. àdúpẹ́. mọ mi ṣé kò sí ìrọ̀lẹ́ lẹ fi wọlé. kí ló dé táyì méjèèjì ń béèrè pé kí ni mo wá ṣe inú ilé mi mo ń ti ọ̀dọ̀ ọ̀rẹ́ mi kọ̀ bọ̀ ni oh. mo á wò pé ah jẹ́ kí n yà bí kí n wà láàfíà yín kòsìkòmọ̀ ẹ káàbọ̀ ọ̀la. kí ló dé. Tosin Tosin ifá yìí. Tosin are you okay? what's wrong with you. Tosin kí ló ṣe. kí ló ṣe. Tosin má bọ̀ ọkọ mi má bọ̀ má bọ̀ má bọ̀. kí ló ṣe kí ló ṣe. kí ló ṣe kí ló dé. pẹ̀lẹ́ tó jẹ jẹun náà bàtà sápà Tosin just hold on just hold on just Tosin hold on ẹ Tosin kí ló dé Tosin. follow me follow me follow me. oya mú mi farabalẹ̀ farabalẹ̀ mọ̀mí sí mọ̀mí sí ẹjọ́ mọ̀mí sí mọ̀mí sí mọ̀mí sí. how do you feel? Eh, ṣé kàn ti ṣe tẹ́lẹ̀ ni. ikọ̀ ò ṣe tẹ́lẹ̀ àbí. kí ló wá ṣẹlẹ̀ kí ló ṣe. pẹ̀lẹ́ are you fine now. mo ti wà ókè lóko ti girama kò sí wàhálà pẹ̀lẹ́ ọ̀rẹ́ kò ní ṣàárẹ̀. hello Dr. Sam. emergency. E. Okay, um, uh, my my ma bouncing. Few minutes, my dear. Okay. Ah, uh, mommy, ẹ̀yin níbí náà, èmi máa fi yín lẹ́sìn. You know, ibi iṣẹ́ ló ti pè mí, wọ́n ní mo ní emergency and I have to be there. Ah, ah, kí ló ṣẹlẹ̀ láago mélòó? Mommy, tọrọ she wá ṣe gbà nìyẹn. Wọ́n pè é látàárọ̀ wọ́n wá ń pè ní ìrọ̀lẹ́ kó tó dán nǹkan ṣẹlẹ̀ òní ṣú. mọ́mì kọ́ pè mí lóru náà máa dá wọn lóhùn. Ah, ah, ọlọ́run má jẹ́ ara burú ọmọ ló ń wúkọ́ yìí ẹ ṣé ò tiẹ̀ lè sọ yẹn fún wọn wípé ọmọ ẹ̀ ń wúkọ́ òun ò lè wá ni. Ah, mọ́mì kò ṣe ń ṣe mi gbọ́dọ̀ parọ́ bẹ́ẹ̀ ni mà kọ́tà ti tọwọ́ bọ̀wé ni mà. ń gbọ́. mọ́mì bó ṣe ń ṣiṣẹ́ wọn nìyẹn gbogbo gbàkigbà tó wá ti pè wọ́n wọ́n ní láti lọ bàbá àjọgọ́jọ́ òru kan wọ́n máa lọ ó ti mọ̀ wá lára. Ah, mọ́mí ẹ jẹ́ kí n sáré chain tó màlẹ́ màlọ́. ó dà kó burú o ọlọ́run máa fi iṣẹ́ ẹ̀ṣọ́ yín o olúwa máa wà pẹ̀lú yín o ẹ ní ṣiṣẹ́ ṣe o ah, ah. ṣé kìí ṣe pé kọ́ ìṣọmọ yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣá. Oh, good morning, doctor. báwo náà ti ń sà. good morning sir. Oh, good morning. you're welcome sir. Um, kí ni situation? a ní two emergency báyìí woman kò tó fẹ́ bímọ pẹ̀lú the other man tó o accident but Dr. Sam ti wà pẹ̀lú ìtò accident yẹn sir. ok oh, that means pé màá lọ báyìí. yeah ọbẹ̀ ni sir. ṣé o ti prep. yeah everything done. okay good. Yeah, This sọ fún ẹ pé yín máa pè stop ẹ son what son you ló ti rí son ìyẹn ò possible you do no such thing You ló me. Doctor, we are expecting you, sir. We are expecting you. Okay, okay. Oh, Toyinka, you did noble today. I'm glad we saved them both. Yeah. But energy took gbé wọlé yẹn Ola, lágbára gan energy or no energy, I save more. Most important thing Yeah? Sure. But, Dr. Samuel. Yes. My family is falling apart. How do you mean? Zainab. It's Zainab. Dr. Inka, she fẹ́ gbọ́ tọrọ. Kí I think you should tell her. Tell my wife? ṣó fẹ́ kó pa mí ni. ṣé o ti ever jókòó-jókòó kó rò pé tó bá find out on her own kí ló máa ṣe. Dr. Yinka, I think it's best you tell her. Yeah. Bam Song Ho? Uh, yes, Lotani. Okay. I'm here. Okay. Um, sorry, nǹkan tí mo fẹ́ software. You, ẹ. Mi ò fẹ́ kó mi ò fẹ́ kó misunderstand nǹkan tí mo tí mo fẹ́ sọ. Mo try láti um, listen dáadáa sí nǹkan to my fẹ́ sọ. Okay, no problem. Mongwe. So, Oroti, I don't even remember the uh, woman See her pàdé ní um, ní hotel ní the, the other time. Yeah. Oroti. Oroti. Uh, yeah, that, that one. she she was she was trying to um, tell me about a um, strange uh, lady who who, um, um who who what now? Ah. Who what? Wọ́n try láti you know what? má wọrí dódó. wọ́ọ̀tì mi báyìí má wọrí mọ́ ah. o fẹ́ sọ nǹkan kan fún mi o fẹ́ sọ nǹkan fún mi ló ṣe pè mí bọ́sítà náà ẹ̀hẹ́n so o dẹ̀ ti fẹ́ sọ o dẹ̀ sọ pé eh, somebody was telling you about a lady who who who who who who who what talk who what. mo ti gbàgbé nǹkan tí mo fẹ́ sọ ni. what do you mean by mo ti gbàgbé don't even try that with me do not try that with me okay oh, gbàgbé anything nǹkan tó fẹ́ sọ ó wà nínú ẹ̀ so spill it out now. What do you mean by that? Ika, ma ma ma ma ma ma ma ma jẹ́ kí n bínú ma jẹ́ kí n bínú nǹkan tó fẹ́ sọ yẹn sọ sọ kí n gbọ́. mo fẹ́ sọ ma bàbá ti gbàgbé. What about the lady? Who? What lady? No lady. No lady. <laughs> <sighs> Inka, yes. if you ruin this family, I'm sure that God will not forgive you. How long are you going to continue like this? When will you stop saying you're sorry? When? My head. My head. My Tosi. head. My head. My head. Tosi, sorry. Tosi. Tosi, what? Tosi. Tosi. Tosi. Eh? Eh? Eh? My keys, wait, wait, no, no, my keys, keys, my, my key. Wait, wait, wait, wait. Yeah, my key. Okay. Entonces, é é entonces, Okay, um, I'm on my way. All right. Um, sister, you know look at me. Only oh, to work with pẹ̀lú. Okay, I'm not in mo nurse fine Oh, okay, beautiful. All right, sir. Uh, oh, need láti tẹ̀lé mi ṣùgbọ́n. Okay, sir. Um, thank you. Okay. Ọ̀dà wọ̀, sir. Ọ̀dà ṣe. Yes, sir. Hello? Hello? Hmm. Inka, you're a wicked person. After infecting me with your love disease, you can decide láti fi mí lé. And you think all will be well with you. Oh, wow, okay. Oh, wow, okay, at all. Who was that? Hello, ló tún fẹ́ Zainab náà You know, ó kàn bá mi sọ àròkọ tí ò lọ ni. Zainab ló ń bá sọ̀rọ̀ ló ń kí ni kí n ṣe fún. I don't care how sweet that thing in between her legs is tó bá jẹ́ mi ni màá ti kọ́ lẹ́kọ̀ọ́. so far now it's, it's, it's, it's crazy so crazy. ọlọ́run ló ń pè mí padà yìí. ẹ gbé náà. kí n gbé. cursed the day I met you. Check in software. Whatever that happened between us is officially over. Okay? I'm not done with you. Yeah, I'm not. Shofaibo, I don't ever want to see you again. Shori oyún to ní oní yẹn. Problem any, So solve it. Ẹ̀yin oníṣìnà. This is one of the reasons. Tẹ́mi ò ṣe fẹ́ máa bá ń ṣe adultery tẹ́ ń ṣe yìí o. Àgbẹ̀kọ́bìnrin máa ṣe ìṣìnà òwèrè kiri ẹ ó lè dálé ẹrú náà. ọ̀rọ̀ orí náà ló ń sọ fún mi òun ló fi blackmail mi all the time. jọ Yinka oyún tó lóun ni are you even sure pé wọ́n ló lóyún náà ẹni tó bá tẹ̀ jẹ́wọ́ gan ló ní gan you guys should do something about it. ó náà pọ̀ níyàwó náà àbí kí ni gbogbo eléyìí. Zainab she so desperate kò ní gbà kò ń gbọ́ kí n gbà ni desperate somebody. she's desperate. very kò ní gbọ́ ni now ọlọ́run àbá yín yanjú ẹ̀. àmì sí mi ò lè wait kára tó sìn yá. no tó sìn is fine a máa discharge ẹ sàn ọ̀rẹ́ mú kàn ní kí n yọjú sí ẹ. ṣé wàá ti fi ah àbí. Mami. Mm? ẹjọ́ Yínká ni mo fẹ́ fi sùn yìí. kí ló ṣe fún un. Yínká ti ń yàlẹ̀. Yínká ń yàlẹ̀. bẹ́ẹ̀ ni. báwo ni wọ́n ṣe mọ̀. mo check fóònù ẹ ni mo dẹ̀ rí chat ẹ̀ lóríṣiríṣi pẹ̀lú obìnrin oríṣiríṣi gbogbo phone calls tọ́jọ́ máa ń make láàrin ara wọn gbogbo ìgbà tán máa ń pàdé ara wọn àtàwọn ibi tán ti máa ń pàdé ara wọn gbogbo ẹ̀ pátápátá ni mo rí lórí fóònù ẹ̀. ṣé wọ́n yẹ fóònù ẹ̀ wò ni. bẹ́ẹ̀ ni màámi mo yẹ fóònù ẹ̀ wò. ìdí tí mo dẹ̀ fi yẹ fóònù ẹ̀ wò ni. mi fẹ́ gbọ́ nǹkan kan wo ẹjọ́ ò kì í jẹ́jú ẹni ká má mọ̀ dáhùn mo fẹ́ kó tẹ́tí bẹ̀lẹ̀ jẹ kó gbọ́ ọ̀rọ̀ mi dáadáa má jẹ́ kí nǹkan kan lè fà á tó máa fi yẹ fóònù ọkọ ẹ̀ wò ọlọ́run kó ṣàánú wa pẹ̀lú èèyàn ọmọ ọ̀sìn ni mo tẹ gbé dé nìyẹn nǹkan kan mi nǹkan mi ni àjọ ní ni tó bá wù wá lájọ lè ṣe àmọ́ àwọn nǹkan kan wà téèyàn láti ṣe àmójúkú òfin kí àlàáfíà bá lè jọba láàrin ọkọ àtàyà, ọkùnrin lọkùnrin máa máa jẹ́ lọ́jọ́kọ́jọ́ bí ọ̀rọ̀ fóònù yẹn ni wo ìwọ ni kò ṣàkíyèsí ara tó bá rí wípé bọ́pọ̀ ẹ̀ ṣe ń ṣe tẹ́lẹ̀ kò ṣe bẹ́ẹ̀ mọ́ ìwọ ni kò wo kí ni ohun tó ṣe fún fọ́kọ ẹ̀ kí ni ohun tó ń ṣe tẹ́lẹ̀ tó ò ṣe mọ́ kí ni ohun tí ọkọ ẹ̀ ń béèrè lọ́wọ́ ẹ̀ tó ò fún un. àbọ̀rọ̀ là ń sọ fọmọlúwàbí ọ tó bá dénú ẹ̀ á dòdìdì. ẹ ṣe mọ ẹ ṣe. iná ló lọ pẹ́ báwo wà ní tó sì ń kọ́ báwo la rẹ̀. ó ti wà ókè. Okay ẹni náà normal máa discharge ẹ lọ hospital ah. so dáadé ẹ ti ní tí òun bá close òun á máa gbé bọ́ọ̀lù. adúpẹ́ fọlọ́run adúpẹ́ bàbá dáadáa ṣe ó bá wa ṣe kan yẹn délẹ̀ àní ráìsàn mọ́ lágbára ọlọ́run. yá ẹ lọ. dókítà ẹ ló. ẹ ló mà. ẹ rọra ẹ pẹ̀lẹ́ ẹ kú ọjọ́ mẹ́ta báwo wá ní fámílì nǹkan. oh very well thank you. mo ti ẹ̀ ti ń try láti reach yín gan ọ̀bọ nọ́mbà yín ò lọ ni mo fi bọ́ sọ́nà bọ́ngbà tí máa fi dọ́fíìsì lánàá ni wọ́n sọ fún mi pé ẹ ti wà on leave. oh yes mo mo wà mo wà on leave. ìyá ẹ pẹ̀lẹ́ mo ní báwo wá ni ìgbà wo lẹ tún máa wá fún wa lápọ̀ìntìmẹ́ǹtì sí tí ọmọ mi tẹ́ ní kí n mú wá bá yín fún check up. Uh, um, that's that's no problem ẹ lè gbé wá ní eight a.m. láàárọ̀ la okay láàárọ̀ ọ̀la it's fine by me it's fine by me. all right no problem. ẹ ṣé gan ẹ ṣé mo dúpẹ́ god bless you sir thank you ó dáa all right. bẹ́ẹ̀. so uh, madam mo fẹ́ kí ẹ fọkàn yín balẹ̀ gbogbo necessary test láti run tí ìjọ tẹ bá jáde a lè mọ pàtó nǹkan tí ó ń ṣe mo dẹ̀ fẹ́ fi yín lọ́kàn balẹ̀ pé ara ẹ̀ máa yá so you have nothing to worry about. ṣe sure dọ́kítọ̀ ah mo sure ṣe tó bá rí bẹ́ẹ̀ inú mi máa dùn ọ́ ṣe mọ̀ pé mo ti sọ gbogbo ọ̀rọ̀ gbésí ayé mi fún yín àti náwó náwó àti nọ́ra mo ti lọ sórí òkè mo ti gba àdúrà bí mo ṣe ń kúrò lórí ẹ̀rìnmọ̀ ni mò ń lọ sí àgélú bẹ́ẹ̀ náà ni mò ń lọ sí orí òkè ọlọ́run kọ́lé ẹ nítorí ọlọ́run ẹ má jẹ́ kádùrà mi já sásán. àdúrà yín ò ní já sásán ẹ̀dẹ̀ ẹ lágbẹ́ ọlọ́run ara ya ọlọ́run wà pẹ̀lú yín ẹ̀mí mò ní fi yín sílẹ̀ iṣẹ́ yóò ní jíṣẹ́ o ọlọ́run àwọn tó ní wákàtí jésù olúwa wa ẹ ṣé. àmín àmín lórúkọ jésù. Yes? Please, the patient was We need you to come and attend to the person. Uh, but Dr. Samuel is around. I will do that. No, no, no, no. You need to come and attend to the person. He's very urgent. He's busy with the other patient in the other ward. Ah, èmi ti fẹ́ máa lọ sílé. Ah, doctor, please, you can't go. This is urgent. Please, you need to come and attend to the patient. Please. Doctor, please. Okay, let's go. Let's go. Thank you, sir. Yes, come in. Hello. Good afternoon. Good afternoon. Is Daddy at home? No, he's not at home. Um. Good afternoon, madam. Good afternoon, ma. Is Dr. Inka around? No, he's not. Um, who are you, please? Uh, anyway, I'm um, Dr. Inka's friend. His friend? Oh, he didn't tell you about me? No, he didn't. Anyways, my name is Zainab. And I'm carrying his child. Excuse me? You're what? I mean I'm pregnant. Ah. I'm carrying his baby you are carrying his baby. As in, you mean you are pregnant for my husband? Yes. Excuse me, what is going on here? Mommy, calm down. I, I, you mean you're pregnant for my husband? báwo ni Brian ká ṣe máa ṣe báyẹn sí yín. bọ́rọ̀ ọkùnrin ṣe rí nìyẹn wọ́n á kàn déédé bẹ̀rẹ̀ sí ní yọwọ́ kọwọ́ ṣá láàrin méjì. ok mọ́mì kí la fẹ́ ṣe sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ẹ ní láti invite wọn wá o kí bí wọ́n léèrè ah, kí bá wọn sọ̀rọ̀. èmi tí n bá fojú mi kàn màá yá jẹ pẹ́rẹpẹ̀rẹ ni màá dápàsí lára tó yẹ pé kò ní ní ríwòsàn ẹ̀ mọ́mí kò ṣe ìyẹn ló kàn o ah, ìyẹn ò dáa ìyẹn ò dáa rárá o ìyẹn ò dáa o. tiẹ̀ dúró náà ẹ̀yin ta ló ń gbèsè gọ̀gọ̀ náà. Ah, kò yé mi o. mo bí ẹni ẹ̀yin ta ló ń gbèsè gọ̀gọ̀ ṣé èmi tí mò jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ ló ń gbèsè lẹ́yìn ni àbí Yínká. àǹtí mi ẹ má bínú but leaving your home for another stranger It's, it's not a good idea. It's not. What home are you talking about? No, what home? Open your eyes and see. This is a total disgrace for me now. You're not telling me to go back to the house. Hell no! O ti ẹ lọ bí kankan máa jókòó ní tiẹ̀ o. O ò padà lọ bẹ̀ yẹn mọ́. Jókòó sábẹ́ mi bí báyìí. Mi ò lè She she she she she she ọmọ. Ah, ah, ah. Ṣé mo mọ̀ ọ̀gbà tí irú ìwà pálapàla ẹ̀ tó ti ń bẹ̀rẹ̀? ṣé mo mọ̀gbà tí Yinka tó ti rawọ́lé wà pàlàpàlà ẹ̀ mélòó mélòó ẹ̀ ni mo mọ̀ tó ti ṣe kalẹ̀ ṣèbélé tó yọjú yìí nìkan láṣìírí tí mi bá tún dé lọ́jọ́ kọ̀ọ̀kan ṣé gbogbo ẹ̀ ni màmá gbà mọ́ra ni. mọ́mí èmi ṣì ń insist o kẹ kẹ bí wọn kẹ invite wọn wá o. mo tẹ́nu ẹ sí dákẹ́ ẹlẹ́nu rúnù ẹlẹ́nu yíyọ̀ ó rẹ́nu ẹ̀ kò mọ̀kọ́ láyé yìí tá bá lọ bàdágì táwọn ọkọ̀ bàdágì akọni sọ́nà ìbàdàn bó ló ti gbàjọra wọn. <sighs> <sighs> Yeah. ta lélẹ̀ kí lélẹ̀. And what are you doing in my house? I said, what are you doing in my house? Welcome, sugar. It's your sugar. You must be stupid. You must be mad. Kí you ń me inú ilé mi? Ìyàwó mi dà. Ṣọlápé. Tósìn. Lola, I said, why is... Is Where is my family? Where's my wife? What did you tell her? What freaking truth are you talking about? Like, how did I meet you? You want to know the truth? Don't, don't, don't, don't, don't piss me off. But what, what nonsense is this? Where will buy Shereni? A pregnancy test result. You must be mad. God. Welcome to my house. sì ta lẹni tó ń kọlẹ̀kùn. ó wá gbọ́ pé yóò ń kọlẹ̀kùn ni. ta nìyẹn wèrè ní ẹ̀nì omugbóyó débí ni ó ṣìnà ni ìwọ dẹ̀ wá sínú ilé tèmi kó má kọlẹ̀kùn ládùúgbò gbogbo wa tó wù yẹn àbí bẹ́ẹ̀ kọ́ kọ́ ọ́ lẹ́nu kọ́kọ́ gbọ́dọ̀ kọ́ ọ́ lẹ́nu lọ ó wù wọ́n jákujáku ìwà rádaràdá ó dẹ̀ wá bọ́ sẹ́nu ó dẹ̀ wá ó wá ń gbálẹ̀kùn tèmi ó dẹ̀rù pé èèyàn gidi ló ń kọlẹ̀kùn ni orí ẹ̀ ti dàrú wá ṣunú ẹ̀. Ah, mọ́mí ẹ̀ ẹ̀dẹ̀ sílẹ̀kùn fún un ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó wà lẹ́nu wọn. ó jẹ́ gbẹ́nu ẹ sọ́hùn kí ló mọ̀ à ń sọ̀rọ̀ ọkọ àti ìyàwó ìwọ tó ò dá kọ̀ọ̀kan mọ̀ ò ń gbẹ́nu sí ṣọmọ ló yọ ké. ẹ má bínú ma even if tí n bá ti mọ anything at least ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó wà lẹ́nu wọn. orí ẹ ọmọ pàpàpàpàpà mímọ tó kọ ẹ mbẹ very stupid ah, ah. mo rò pé lẹ́yìn ń ṣe èrè ṣá o mọ tó ń ṣe mọ ni bí ìrọ̀pọ̀ mọ tó kàn mọ̀ àbí o tún kọlẹ̀kùn àbí bàbá bí ẹ̀rẹ̀ tún kọlẹ̀kùn mi. Ah ah ah okay, no problem ó ti yé mi mo mọ ibi tó fẹ́ fi àdàgbé ètò rọ̀ sílé ni police station ló máa sùn túkọ̀ ilẹ̀kùn mi kọ́ńkọ́ fàáyà. lórí burúkú ládùrú tó ṣe ó yẹ kí wọ́n wá sẹ́nu ọ̀nà mi ṣáyẹ̀ kọ́ ọmọ náà bí. kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́ a fóònù ẹ lọ. Look, Inka, this child is yours. And I am not going to abort this pregnancy. See, let me tell you. See, this thing you're carrying is not mine. I have nothing to do with You have everything to do with it. I don't. You do. Look. Is this how you treat every lady? See, you know, how do you explain the father? I had sex with you with condom and you got pregnant. Didn't I warn you? I do kọ́ ló yoni. Oh, you asked me to, okay? Oh, Yinka, when you know you don't love me, why did you come for me? When I came for you, you should have said no to me. Oh, really? Okay? And moreover, I did not inside of you. I didn't. You didn't. Ah, look, Inka, I am ready to be a second wife. in as much as bá sọ fún mi pé you will not disappoint me you will take very good care of me. kí ni nǹkan tó ń sọ lẹ́nu ẹ̀ tó ń dùn you listen to yourself look at you you're beautiful i expect you to have brains but you clearly don't have brains. i don't have brains. yes if you do you won't want to settle to be a second wife you, you should you should be better than that. you men are very wicked you are very See, wicked why you tell me all this. you need to shut up and listen to me. i shut up to dey tell me to shut up. Oh. Let me tell you, I don't look like I want a second wife, okay? Take your freaking self out of my house! I am not leaving this house! I am going to die here! You're going to be the husband! Bastard! Bastard, in as much as I am your responsibility, you can't deny me. I'm carrying your baby. You are not my responsibility. I have a wife. I have a family to take care of, okay? So please, I beg you, yourself out of my house. I'm not leaving your house. I'm not. I'm not going to leave. Tó bá sọ pé ò ní gbọ́, Yínká mi ò ní gbà fún ẹ. ni mo sọ fún ẹbí ni màá darúgbó sí. Mo ma fi oju ojú e mo. I am not going to leave here. Ọmọ Fẹ́mi tipátipá ni mi ò ní mi ò ní jẹ́ kó nísìmí mi ò oni fún ẹ peace. Ṣé why wáyé mi ni? Oh! Ìsìn ìlò ṣẹ̀mọ̀ pé you have a family to take care of. Okay, family ìdílé kankan mi ti jáde. Oh, I don't have a parent. Or oh, what are you saying? kó Is she crazy? She is crazy. This is serious. Ah, ìyàwó ẹ̀ wá ń kọ́. Ó ti kúrò lé. Èṣù rẹ You know, what, what, I don't get now is, tí bá pé kò ní gbé kò fẹ́ gbọ́ anything that has to do with me she doesn't want to hear she doesn't want to see me. Why would she want to pick your call? This is a very traumatic situation for her now. Uh -uh. ó buy bá ẹ but I, I think you should try and talk to your mother-in-law. ah no that's a terrible advice. You know, I mean to talk to your mother-in-law. yes it's, it's not the best thing to do right now. see um, Samuel I need you to please help me talk to Sholabi. I beg you. Me? Yes. Please. Ah. Please. Ah. Ah. ojo you ni mo fẹ́ fi No, no, no, no, no. ó mọ̀ pé ọ̀rẹ́ lásán lè mi and this is a very sensitive issue àwọn ẹbí ló lè bá yín dá sí i can i can talk to her ojú òun fẹ́ràn àfihàn. no Samuel tó bá jẹ́wọ́ náà ni màá ṣe fún ẹ náà please ìwọ náà ni mo lè sá wá bá ìwọ náà ló lè bá mi bá sọ you know she mo máa respect ẹ i beg you. ọ̀yà o mọ nǹkan tó máa ṣẹlẹ̀ um, just give me some time kí n fi ronú bí mo ṣe lè present ẹ̀ sí. please. Ah, Just, just think fast. I beg you, please. Ah, yẹn yàwó yìí o. Oko wa bà Ah! Ah! kan ṣe ẹ orí ẹ dàrú ni. have we fighting before. mo ń bá ẹ fight lónìí gidi ni àbí nǹkan ṣe ẹ fight bíi ti báwo ìwọ tí mo ti prepare oúnjẹ fún kíkan wá serve lọgọ. mo fún àwọn ìyá alájà ẹ̀jẹ̀ ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ wo mo kàn ń wẹ̀ látijọ́ ni mi fẹ́ bá ẹ fà lóní wàhálà bọ̀ tí mo ṣe ìwà tí mo ti rẹ́ẹ̀dì láti bá ẹ fà wèrè o mo sọ fún ẹ yẹn. Ah. take it easy on me i'm carrying your child. which which stupid child are you carrying that child is not mine What is sọ fún so má bá mi sọ nonsense yẹn mọ́ ṣùgbọ́n me. So tí mo a ń five minutes mo fẹ́ I want you out of my house. I'm not leaving I love you so much. good èmi náà mọ̀ pé shit yẹn ló máa bá and I am ready for you. I'm not get out. I'm not going. you don't leave. I'm not going. are you okay. Oh. ṣo gbádùn. ṣé mi gbádùn. I'm not going. ooo oh, wèrè wà ní àbí. wèrè wà ọ̀gá kan ní go. ọ̀gá kan ní ìdílé. mọ́mi why are you fighting with daddy. He did a terrible thing. Won't you forgive him? No, I won't. Is it because of my brother? Brother? What brother are you talking about? I had a dream we were celebrating over a new baby boy. Uh-uh. Mommy, please forgive daddy. loves you very much. Keep quiet! Ẹ wọ inú ẹ̀ pẹ́yẹpẹ́yẹ. Please yẹ yíyẹ yíyẹ yìí very much. Oh, o ti já fún bàbá ẹ̀ jẹ àbí? O ti já fún bàbá ẹ̀ What do you know about love? No, tell me, what do you know about love? Ah! Kí ló kò ah! pariwo mọ́? Mami ẹ̀ máa gbà mí kẹ́ ẹ gbà mí lọ́wọ́ tó sìn. Kí ló ṣẹlẹ̀? Iṣẹ́ ló máa wá ń pàwọ́ wa lọ́ọ̀fù mi bíbá yìí ẹ pẹ́pẹ́ sí o kémi dáríjì bàbá òun bàbá òun love me bàbá ẹ̀ love me ló gbọ́bìnrin mi lé mi lórí do you know what that means. n gbọ́ tó sì ṣé n tó wí nìyẹn dádì ẹ̀ lọ́ọ̀fù yẹ dádì ẹ̀ tó fẹ́ pààyẹ lóló lọ́ọ̀fù yẹ nígbà tó gbóbìnrin wa tíyẹ̀ bá ti lápá tẹ́ńsọ̀ tó ti gbàbẹ̀ gbẹ́mìí mi kí ló fẹ́ ṣe wojú mi dáadáa orójú mi má jẹ́ gbọ́ kó tún sọ ọ̀rọ̀ bàbá ẹ̀ nínú ilé yìí mọ́ ó ti gbọ́ èmi bàbá ẹ̀ ni ìyá ẹ̀ ni bàbá ẹ̀ ni ìyá ẹ̀ ni bàbá ẹ̀ ni kí mo wí. ọmọ mi mẹ́rin. bàbá ẹ̀ dà. ẹ̀yin ni dáàdì mi. èmi ni dáàdì ẹ̀ ó gbọ́ ìgbọ́dọ̀ gbọ́rọ̀ pé kìnìún kan èmi bàbá ẹ̀ ni fílẹ̀. Mm, it's not what you think. One more word from you, you'll see what I'll do to you. So, Good morning, Lola. You don't look alright. What's wrong? Is it still because of this little boy mom and dad are fighting? No, it's not. Then what is it? I want to go home. I miss my dad. Come. Come, please. You know, all you need to do at this hour is to pray for mom and dad to solve their maths, okay? They should be able to solve their issue. Just pray for them, okay? Everything will be definitely fine. Hmm? Be fine, okay? Chukwu. It's fine, it's fine. Okay, just pray for them. It's okay. Um, Sharapi, I totally understand how you feel. <laughs> no you don't tó bá jẹ́ pé understand motion ṣe ń fi òní ẹ and eh, ẹ̀yin kò lè sọ fún mi wípé gbogbo ọ̀rọ̀ yìí ẹ mọ̀ sí rárá láti bẹ̀rẹ̀. Um, ṣọlá pé tí mo bá sọ pé mi ò mọ̀ patak i irọ́ ni mo pa gbogbo ẹ̀ pátápátá kò sí tó ṣókùnkùn ṣùgbọ́n mo fẹ́ kó fi ìṣòsùn kó fi para yes because wọ́n ní tí ẹlẹ́ṣẹ̀ bá ti mọ̀ ẹ̀ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ kò yẹ kó pẹ́ lórí ìkúnlẹ̀ you can you can afford to lose your home because of this lady ó wá da lérò ni má fún láyè. ẹ wo ó wá da lérò kò wá da lérò Yínká mọ nǹkan tó ń ṣe àbí ó fẹ́ sọ yìí pé wọ́n di òun ni tóun fi ṣe nǹkan tóun ṣe he knows what he's doing ṣe fẹ́ gbọ́ I am not interested in that marriage anymore. In fact, I don't want to have anything to do with Yinka again. Never again. Masheye, he needs you now more than ever. Hmm. And I'm sure you need him too. I don't need him. And I'm sure he does not need me too. And it tó need Lo wà pẹ̀lú ẹ̀yin. Àwọn mejeji náà jo need ara wọn. Kó jọ wà pẹ̀lú ra wọn. I am fine. I'm good without him. Ah, after all, I'm àìmọye single mothers ló wà ní ayé to one ń one now. My mom is one of them, and she's doing well. So I'll be fine too. <sighs> But don't forget, he was once a good husband and father. He was nothing but a liar and a cheat. Eléyìí tó dé la rí, la mọ̀ tó ń ru Mélòó mélòó rú mo mọ̀ ti ṣe síta? No, I'm sorry. Mi le lè gbé pẹ̀lú èèyàn báyẹn mọ́. I am so sorry. Odejo. dẹ̀ mo mọ̀ pé inú But right now we need you to find a place in your heart to forgive him. Ilé yín tó ti ń dùn tó ń o le lè jẹ́ kóbìnrin kankan wà kó dàrú bẹ́ẹ̀. Jọmọ bẹ́ẹ̀. No no no no no ah Dr Samuel please don't do this. No ah, I can't. No no no please ẹ jọ̀ọ́ your lawn. ah please ah no please ẹ jọ̀ọ́ your lawn. no this is too much ah don't ẹni tẹ́tí ẹ̀ ń ṣe gbogbo wàhálà ìfún gan it's not even worth it it's not worth it at all ah tó bá rí yín kánsì àánú àṣẹ o ah. his life is miserable mm. ojoojúmọ́ ló ń fàárọ̀ àtàlẹ́ ló fi ń sunkún he is not happy mm. kò jẹun kò ṣe nǹkan kò ti realize mistake ẹ eh? mm. àṣìṣe ni kò sẹ́ni tó kọjá àṣìṣe no one is perfect. okay Dr. Samuel ẹ kàn ń sọ wípé òkè kí n padà wá sílé I go back to the house and all that What about the baby and his mistress? No, just forget about it. We'll, we'll fix it. Ìyẹn ò a big deal. Ìyẹn ló kéré jù The first thing we need you to do is to come back to your home. Eh? Yinka needs you. Ẹ wo, um, Dr. Sama, tí n bá sọ wípé gbogbo nǹkan tẹ bá mi sọ, mo gbọ́, àbí mo máa gbà, àbí mo máa tiẹ̀ ronú sí I'm sorry I cannot go back to the house. And I don't ever want to have anything to do with Yinka again. And I'm serious about it. Really? Yeah. Nobody's perfect, so... Mistake Yinka Larinsin you. Only Kontonti Lola. Just find a place in your heart to forgive him and let peace reign again. Konishiruemo, just forgive him. Please. And if not for anything, try Kojoko. Remember all the good things he has done. Gbogbo ẹ ti Everything is in the past now. Gbogbo ẹ ti lọ pátápátá. Um, Dr. Samuel, thank you for coming. I really appreciate you, sir. Thank you. God bless you, sir. Come in. Please come in. Ṣọlábí. Ṣọlábí. Ó bá ti pè mí pé òun bọ̀ so um, okay. Oh, ṣe wá okay. Oh, ni báwo Me, um, you know, ti pe mí, you're fine. Excuse me, huh? don't bother about me, I'm fine. Mo okay, she's well. That's for you. Kí Check it. Clapping. Divorce paper, Lily. Yeah? No. Please, I, I beg you, má ṣe báyìí. Mo bẹ̀ your nítorí Ọlọ́run mo fi um, bẹ̀ ẹ́. draw. ṣe Yinka, please, you need to sign them. Please. Àṣìṣe ni. Àṣìṣe lásán ni. I beg you, please. I beg you. Excuse me, please. I am not here for this, okay? Just do the needful. Please, you there, Joe. Do you know what? Um, mo wasi síbí jekomawa jẹ́ kó máa tó bá ti ṣetán láti sign it let me know i'll come back for them. please Ṣọlápé please i, beg you Ṣọlápé Ṣọlápé Ṣọlápé. mi gbọ́ ẹ̀gbọ́n ẹ̀ sọ̀rọ̀ you know I love her so much and you know this. èmi náà ti ń sọ̀rọ̀ ẹ believe me inú mi ò dùn sọ̀rọ̀ tó wà ńlẹ̀. mo mọ̀ pé mo mo ṣe nǹkan tó yẹ kí n ṣe mo ṣe àṣemáṣe I I overdid but mistake lásán ni bá mi bá sọ I'm sorry. Branka I understand you just give it time I hope her mind will be calm. time time ló ń sọ bẹ́ẹ̀ yẹn for how long divorce papers ló ti fún mi kí n sign yìí ok you know what bá mi fún sọ fún pé mi ò lè sign ẹ you should please forgive me that's all i ask for forgiveness. ok mo ti gbọ́ máa bẹ̀ wọ́n ẹ má ẹ má wọ̀rí máa bẹ̀ wọ́n. o ṣe gan ọ̀rọ̀ jẹ́ kí n máa lọ. ok ó dàbọ̀. all right. Zainab ńkọ́. mo sì ní kí n sọ fún ẹ tẹ́lẹ̀ surprisingly òun náà ti kúrò. ó ti kúrò. ó ti kúrò nílé. ó kó ẹrù ó lọ. ọkọ̀ yọyún ẹ̀ o ah, mo ṣe àìmá dúpẹ́ náà mo tiẹ̀ fọwọ́ rẹ̀ ó fi kó ẹ̀rọ kúrò lé. kò yọyún. a máa ma yanjú tó yìnyín léta kó tiẹ̀ kọ́kọ́ lọ yẹn náà ọpẹ́ ni. ọpẹ́ ni. my problem now is my wife tó ṣe máa padà wá sílé because divorce ló ṣe bá mi sùn don't want to lose her. Kí la fẹ́ ṣe o? But I'm thinking maybe you should try and go to her again, kó lọ bẹ̀. I've done that. Mo ti lọ bẹ̀, mo ti bá sọ. Èmi nìkan ò ah, I miss her so much. So much. Kí la fẹ́ ṣe? Kí la fẹ́ ṣe? Kí la fẹ́ ṣe o? Ah. Anyway màá bá ọmọ mi sọ̀rọ̀ ohun tó bá sọ màá jẹ́ kẹ́ gbọ́. àmọ́ ìbéèrè tèmi rèé o ẹni tó fún lóyún kí lẹ ṣe fẹ́ ṣe. ẹ sọ ma ṣe rí gbogbo ọ̀rọ̀ yẹn um, set up mi ma. Mm. set up ni ìgẹ́ yẹn set up ni kò sí nǹkan ohun tó jọ bẹ́ẹ̀. ẹ wò tẹ bá ń tàn mí mi ní tanra mi ọmọ mi mọ̀ torí gbogbo ẹ̀ ló ṣe lálàyé fún mi. ó jàre. tó sì ń kọ́ ma. ó wà nínú yàrá pẹ̀lú yẹ. mọ́mi mo fẹ́ fi àsìkò yìí sọ fún yín pé kẹ má bínú máa àṣìṣe lásán ni ẹ má bínú sí mi náà. èmi ò bínú o ìbọ́kùnrin ni ọkùnrin lọkùnrin máa máa jẹ́ kọ́lọ́n bá wa yanjú ètò wà nílẹ̀ yìí ni so kò sí wàhálà ó dà kò burú o ẹ dúró kì í ṣe yín lálejò. Ah, àwa ókè mà bẹ́ẹ̀ ni. Yes, no. Ó dáhùn. Ó dàbọ̀. Yes, ma'am. Kẹ́kílé o. Yes, ma'am. Ó dàbọ̀. ó gbọ́ gbogbo ọ̀rọ̀ tó bàtà ọkọ ẹ̀ sọ. So. gbogbo ẹ̀ mò ń gbọ́. èmi náà mọ̀ pé o máa gbọ́ wo mi ò ní tàn ilé ẹni yẹn ilé ọmọ ẹni lọ jókòó ẹ̀ kalẹ̀ síbẹ̀ padà lọ lé ọkọ ẹ̀ kó lọ jókòó ní tèmi fẹ́ sọ nìyẹn. ẹ wò má mi mi lè padà mi lè padà mi lè padà lọ́nu lẹ́yìn mi lè padà lọ ah tẹ bá ní kí n padà lọ́nu ilé yẹn bí ìgbà tẹ fẹ́ tì mí lọ́nu ìbànújẹ́ ni kò sígbà tí máa wà nínú ilé yẹn tí mo máa rántí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ tọkọ mi ò ní máa bàjẹ́ ọdún wo ni mo fẹ́ ṣe gbogbo yẹn dà. wo wo wo wo wo kò sí kankan tó ń bẹ̀ ẹnu jẹ́ kò sí tójú òrèrè àrírú eléèrè àfidẹ́rùbọ̀ lọ́rọ̀ ni kí ni òṣèlè rẹ̀ tí ẹ kọ́ làkọ́kọ́ kò dẹ̀ lè pin lórí ẹ̀ ó máa máa lọ bẹ́ẹ̀ ni bọ́rọ̀ ọkùnrin ṣe rí nìyẹn àbúrẹ́ nìkan lára àwọn ọ̀rẹ́ ẹ̀ tó ń sọ fún ẹ pé ọba jẹ́ mi ní mi ní gbarú ẹ̀. láyé mi èmi kọ́ màá forí dólẹ̀ màá bá ẹ́ láyé. ó ń tọ́ ẹni tó ń gbà ní ilé ọkọ ẹ̀ ó ju tiẹ̀ lọ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ó ju tiẹ̀ lọ tó wọ́ọ̀sì gidi á dẹ̀ máa pa mara báyìí ni àmọ́ tó bá bọ́ta á máa sọ pé ẹ òun ò jẹ́ gbarú ẹ̀ mo rí pé àyè ẹni bẹ̀yẹn o ibi tó dẹ̀ máa dogbo sí ni lọ́jọ́ kó ara ẹ̀ jẹ́ fi ìfọkànbalẹ̀ kó fi wà láàyè ẹ kò sẹ́nì kankan tó ń dẹ̀ ẹ́ láàmú má dàrẹ̀ ẹ́ láàmú o gbọ́n tí mo sọ àà mo wà láyé nìyẹn o tí n bá wá sí láyé ńkọ́ wà ní kí gbogbo ẹ̀ dàrú ẹ́ o ò ní mọ bó ṣe fẹ́ lògbé sí ayé ẹ̀ tó bá kú ò nílé ọkọ èyí tó lọ bò mí. ṣọmọ tó lọ bá bẹ̀rẹ̀. bóyá bí a tún burú ju ilé ọkọ ẹ̀ yìí lọ ni mo dẹ̀ ń sọ̀rọ̀ òun yọrin fọ̀rọ̀ òun yọrin òun ni òun padà síbẹ̀ èmi jẹ́ ire o èmi fẹ́ kó lọ kó lọ kí ló fẹ́ rí bẹ̀ ayọ̀ àti dùnnú ló máa rí bẹ̀ ìwọ padà bẹ̀ kó rí èmi nìyẹn o. ìyàwó mi. I am very sorry for everything that happened in the past. <laughs> It's okay. Um, We don't have to go through that again. I have to. You know, no, no coffee, shilleri Frankly, It will never happen again. Never. Alright, no problem. You're forgiven. Thank you. <laughs> uh, so, Yika. Yes. What are you going to do about the child? the child. Yeah. I'll find every way possible to convince her to remove it. That's a bad idea. Bad idea? Yeah. It's not a bad idea. You see, mi ò anything could come in between family war, So she should just take it off. <laughs> Babe. Yes. I understand. But it's okay. It's fine. She can keep it. Um, she can keep it? Yes. Let her keep it. Nobody knows tomorrow. The future is big. Ìnílárí kò sẹ́ni tó mọ̀la. Àmọ́ So it's fine, just let her keep it. The only thing Tèmi come máa will be pé um, try as much as possible to support her financially. Do you get? Yeah. Anything she needs, just try and give it to her. But Timba, sọ pé could support her financially, ìyẹn ò túmọ̀ sí pé kò share property mi pẹ̀lú ẹ̀. I'm not. know. I want. Thank you so much. Like, thank you for your understanding. Thank you for your maturity. Thank you for handling this thing the way you did. Thank you for keeping our family as one. It's all right. Your heart is beautiful. Thank you, baby. I love you. I love you more. And I've missed you. I miss you so much. Mm. <laughs> that? Come in. Zainab, what do you want? Báwo ni? Nǹkan tí mo bí ẹ kọ́ ni what do you want? Kí ni to tó fẹ́ gangan? nǹka ò nídìí láti máa pariwo mọ́ mi mo kàn ní kí wọ́n sọ fún yín pé mi ò rẹ́dí àti keep oyún oyún tí mo mọ̀ pé bàbá ẹ̀ ò ní gbọ́mọ alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì yé máa make promises tó mọ̀ pé ò ní fulfill ẹ̀ because you're toying with my emotions. You see, Zainab, I am going to be very honest with you. I can't marry you. But I promise you, I will take full responsibility of the child. That's if you agree to keep it. <sighs> Come again. Zainab, I said I will take full responsibility of the child. if you agree to keep it. I can't. Inka, I won't. Zainab, please, do not kill an innocent child because you're angry. Ó mọ̀ bí ọmọ kan ṣe tọ́lọ̀ ọkọ ọmọ ẹ̀ lélẹ̀. Inka, mo mọ̀ bóyá ọmọ kan ṣoṣo tọ́lọ̀ mi lélẹ̀. Yes. Boyinka, I can't do this alone. It's not possible. You, you don't have to do this alone. I am with you. I'll go through this with you. See, I discussed this with my wife already. And she gave me her consent. <sighs> yes. I gave him my consent already. all you have to do, anytime, tó bá ti ready láti bẹ̀rẹ̀ antenatal, walk over to the clinic, I will go through it. Please, I'll do it with you. Inka, are you sure? I am. We are sure. Anyways, thank you so much. And um, um, I want to say I am sorry for everything I have done. Èmi náà kì í ṣèyàn burúkú. Please, I want you to forgive me. I'm sorry, ma. It's alright. It's alright. Okay, Eshe. Alright.